wọ́n ń torúkọ àwọn tí adákọ̀ yìí ọlọ́run máa kẹ́ gbogbo wọn lápapọ̀ títí ó fi dọjọ́ ìgbéda kàhámà a tún fi ọlọ́run àti bẹ́ẹ̀ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dáa ní àtàwọn ọ̀rọ̀ rẹ̀ tó dáa ní kó má ṣàfi àwa náà sínú agbo kẹ́ ọ̀làlá ìlàhà ìlàlá. ẹ̀kọ́ yìí kí agbéyẹ̀wò kányìn nínú tíra tí a fi ń kọ́ra lẹ́kọ̀ọ́ nípa ìròyìn ọlọ́run ìtààmù sí àkídàtú al-wāsiṭiyyah èyí tí a sọ káyìn tí àbá gbàgbé òun náà ní sifatul wajh lillahi subhanahu wa ta'ala eléyìí tí a tí a fi ìdánidúró lónìí insha Allah a máa èyí tí iná ọ̀rọ̀ tí sheikh islam tẹ̀mí àròsìmọ̀wòlá tààrà wá sẹ́yà tí wọ́n kó sínú tírà yìí èyí tí ń ṣe ìròyìn tó rìnlẹ̀ fún ọlọ́run ipa àwọn ìròyìn yìí ó rìnlẹ̀ fún allah subhanahu wa ta'ala tí mùsùlùmí sì gbọdọ̀ fi rìnlẹ̀ fún allah èyí tá a mọ̀ sàgbéyàwó lónìí sífàtò yàdéyìí wà á àmọ́ sọ fúnra wa nípa sí ìfọ̀tòlìyàdé yìí ìfúnilẹ̀ fún ọlọ́run inú ìròyìn ọlọ́run nípa wípé ọlọ́run ọba àdúkẹ́ ọlá nínú àwọn ìròyìn rẹ̀ ó ní ọwọ́ méjì bákan náà ni àwọn ẹ̀rí wo ni ó wá lórí ẹ̀ sẹ́kì plant ń tẹ̀yìn ara rẹ̀ fún ọ̀hún láta àlàwà àṣà wọ́n mú àwọn èèkàn wá nínú Al-Qur'an Al-Karim nínú tírà yìí láti fi ṣe àlàyé wípé ìfìrìnlẹ̀ fún Allah subhanahu wa ta'ala pé ó ní ọwọ́ méjì. àbá nínú àwọn ọ̀rọ̀ tí ọlọ́wọ́ bá àdúgbò rákìlẹ̀ fúnlẹ̀ òun náà ní gbólóhùn ọlọ́run tó sọ̀rọ̀ sọ́tò sọ̀rọ̀ ọlọ́run ní màá mọ̀ náà ta an tasjuda lima khalaqtu biyadayya nígbà tí ọlọ́run ọba àlejò ọlá tó ṣẹ̀dá ádámù tán tí ọlọ́run ọba àlejò ọlọ́wọ́ akọ ní àwọn àmà èyí tó kọ́ mà eléyìí tí ọlọ́run ní kí àwọn tó jẹ́ àmàláyíkà níjọ́ náà ìbílísù ń bẹ láàrin wa ọlọ́run ọba àlejò ọlọ́pàá wọn láti rí pé ìsìjòdò lè ádámà ọlọ́run ní ẹsẹ̀ kọ̀kọ̀ fún ádámà àkọ́lé sọ fún wa pé ìfàsájàlú ìlà ìbẹ̀lẹ̀ ó ní gbogbo àwọn tí ọlọ́run pa láti ẹjọ́ náà tí wọ́n sàmà láyìíká ọlọ́run gbogbo wọn ni wọ́n tẹ̀ ìlà ìbẹ̀lẹ̀ àyàfi ìbílísù nìkan ábà wà sákòbá òun kọ̀ kò tẹ̀ eléyìí mú kí ó gbẹ̀rù bẹ̀rù fún ọlọ́run ó kọjú ẹnu àlà ọlọ́run wá sọ àwọn anọ́sọ́rà yìí tẹ̀rẹ̀ ìbìlíìs máa má nà áká àlìtàṣídúdá lè máa fàlà tóbi àdáyìyà kí ló kọ̀ fún ẹ láti tẹ̀ fún ẹni tí èmi ọlọ́run ọba àjọlá tí mo fi ọwọ́ méjèèjì dá eléyìí àkọ́kọ́ tí wàá mú wa nínú ọ̀rọ̀ yìí pé ọlọ́run lu ọwọ́ rẹ̀ méjèèjì láàyè yìí bákan náà. àbátún wa àwọn ọ̀rọ̀ wá ní ìjọba sọ́ọ̀tì náà ìdá nígbà tí ọlọ́wọ́ bá àlejò lọ sọ̀rọ̀ àwọn àyẹ̀wò tí ó ń fún anábìyà Muhammad ní òwò nípa ìbẹ̀rẹ̀ tí wọ́n fún ọlọ́wọ́ ọlọ́ni wà kọ́ ọ̀làtìlì yẹ̀wò Musa ọ̀rí ọwọ́ ọlọ́run magulula ntó fún pínpín ni ntó fún pínpín ni a sì máa ń tí wọ́n ìtumọ̀ kíkọ́ fún tẹ̀mánà àgbàfẹ́ àwọn ni yẹ́rì pé yorùbá máa ń lo ọwọ́ náà wà ló yàwọ́ sọ́tún pé ìtumọ̀ pé yàwọ́ yóò kí ni ìtumọ̀ rẹ̀ ó lè náwó dáadáa wọ́n ti máa lọ pé ó fún ọmọ nǹkan rẹ̀ gan o yẹni pé ohun tó ní kì í fi bẹ́ẹ̀ nìkan ṣeré kì í fún yàn àwọn ìyàwó tí wàá fi ìròyìn ìròyìn ọlọ́run ó yá tó wá ìmàdúlóòlá ọwọ́ ọlọ́run fún pínpín ìmáná ọlọ́run ọba àlejò aláṣẹ o àrùn ọlọ́run kò ní láti àyè di ìyí ọlọ́run ní ọwọ́ tí wọn ló fún pínpín wà lọ́yìn lò bí máa ọ̀ọ́lú ọlọ́run tí wọ́n sọ yìí wọ́n dẹni ìgbé wọ́n dẹni tí ọlọ́run ọba àdìkẹ́ ọlásí pèlé lọ́tara kúlò wọn yìí bali yàrá wú mọ́bù pàtà rẹ̀ yóò fi kú kẹ́yìn fàyẹ̀ ṣá ọlọ́run ní bẹ́ẹ̀ ni ọwọ́ ọlọ́run ọba àdìkè ọlá máa kò sì pàtà yìí ètò lára kò fún pẹpẹ kì í sáwọn yóò ń fi kú kéyìí fẹ ìyẹ̀ṣà bó bá ti fẹ́ ló sì máa ń ṣe kíni ló sì máa ń nà ló sì máa ń lò ó. tá a bá mú gbólóhùn tí. sheikh islam tó ń tẹ́mi àrò ọ̀gbọ̀nlá tààrà wa àti àtúnmọ́ wáyé wọ́n sọ fún wa níbi àyà yìí wípé ọlọ́run bá àlejò láti rí ẹ̀lẹ́ fúnra rẹ̀ òun náà ní gbólóńkéni o ọwọ́ méjèèjì bákan náà ni inú àwọn òròyìn tá a ti fẹ́lẹ̀ fún ọ̀la a rẹ̀ sọ pé àwọn òròyìn ní nínú rẹ̀ ìròyìn tá a fi rẹ̀ pé lẹ́yìn náà pè ní sífàtú alkhabariya àwọn sífàtú tààtìyà àwọn ìròyìn yìí bọ́lá ọba àlejò láti mú wá ní ìwé fún wa nìyẹn a sì gbọdọ̀ gbà bẹ́ẹ̀ lọ́dún pẹ́ àwọn kan tí kò lè chéǹjì násìkò wà mọ̀síkù káwọn ní nǹkan kínní kan ń pa ayé àtàrẹ kó wá parẹ́ kò ní sí fún kò ní sí fún. yẹ́rẹ́ sì ni gbólóhùn tí ọlọ́run bá àríkọ́lá sọnù sóràtún máyídà yìí nípa wípé fífi àwọn òyìn ọlọ́run ọlọ́run nífẹ̀ẹ́ sí bẹ́ẹ̀ ní ti bẹ́ẹ̀ dùn náà ní gbogbo nípa àwọn òyìn ọlọ́run ọba àríkọ́lá subhanahu wa ta'ala kí ló tẹ̀lé sí ọlọ́run nífẹ̀ẹ́ sí sífàtúlù kàbárí àwọn òròyìn tó dáa láàmú àfihàn ọlọ́run. níbi eléyìí ọlọ́run ọba àti ọlá subhanahu wa ta'ala ó fẹ́rẹ́ rẹ̀ nínú ayé àyè méjèèjì tá a kà yìí nípa wípé ó lé àwọn ọwọ́ tí sì méjì. ṣùgbọ́n àwọn tó nílò gbólóhùn ọwọ́ ta yìí nígbà náà yóò wà ní gbólóhùn mọ́fà ẹ̀yẹ ní nǹkan tí yóò jẹ ọ̀kan ṣoṣo ìgbà míì yóò wà ní gbólóhùn mọ̀tánná yóò jẹ méjì ìgbà míì yóò wà ní gbólóhùn alùmọ̀tìmọ̀ àdùmọ̀ àdùmọ̀ ìyẹn ni pé àwọn ọwọ́ ọlọ́run ó lè wá ní gbólóhùn jẹ́mi. káwé tó wá ní alimọ́sọ ìwé ní àyàtọ̀ àtàtà láìpẹ́ sọ́ọ̀tì máyídá pé wà ọ́ lẹ́tẹ̀lẹ̀ ìyẹ̀wò ìyàtọ̀ láàyè màgùlùlà. àwọn ìyẹ̀wò dí wọn ní ọwọ́ ọlọ́run yẹni yàtọ̀ ìmáàlá láàyè ní bó ṣe wá kí ni yẹ alimọ́fra mufrad gbà wá. ẹlẹ́ẹ̀kejì àlejò wa ní méjì kébé àtàkà náà ọlọ́wọ́ bá rí kọ́lé màmá ní àká àǹtẹ́sùdùdà ní màá kàlọ́ fún bí yàgà yà. Tààlì kọ̀ fún ẹ? Tààlì kọ̀ fún ẹ? Àbí kọ̀ fún ẹ pé bu ọláyà? Lọ́jà fún pé ẹni tí mo fi ọwọ́ mi méjèèjì dá tí mo fi má mo ní kọ́ sí kí ni kọ́ ọ̀tẹ̀ fún ọkọ̀ olóòjẹ ní yàtọ̀ yàtọ̀ wá ń bí òun náà ní pé ó wá ní kí o alimọ̀tánná nǹkan méjì àmàlí náà náà jẹ́ bí sọ́wọ́ bá àti wípé. èyí tí mo wá ní ìjàmù nínú ìgbọ́n pé mímọ àmì láti àìdí iná mímọ àmì láti àìdí iná àwọn ọ̀rọ̀ wa ẹ̀rí. ǹjẹ́ àwọn kan wọ̀nyí títà tí wọ́n fún ẹ̀ ní pé tí wọ́n takora wọn àwọn ọlọ́run ọba alikẹ́ ọlá tó mú ní gbóhùn wá tó mú ní mufrad kò túmọ̀ pé ọwọ́ rẹ̀ wò ọba tó mú wá ní tó pọ̀ kò túmọ̀ pé ọwọ́ rẹ̀ pọ̀ ní wáyé rẹ̀ ọlọ́run ọba alikẹ́ alá á rí i pé nígbà tí lápẹẹrẹ ní nẹ́ẹ̀mà ìdára ọ̀rọ̀ òtúmọ̀ pé ìdára ayọ̀ ọ̀rọ̀ lọ́wọ́ fẹ́ kàlẹ́ wò mbẹ́ ṣùgbọ́n gbà tí ó mú ayà yẹ wá nínú alùpùpù nìkẹ́rí ọlọ́ni wà ń tẹ ọdù nẹ́ẹ̀màtàlá látọ̀sùwà nẹ́ẹ̀màtàlá ìdára ọ̀rọ̀ gbólóhùn yẹn nísìn mọ́ṣáàdùn sọ tó máa pé ìdẹ̀rọ ọlọ́run ọba nìkan nìyí ẹyọ kan náà ní gbà ìdẹ̀rọ ọlọ́run ọba àdìkì ọlá ọlọ́run ta fi ti rẹ̀ tó sì ìdọ́gba rẹ̀ sí ọ̀dà rẹ̀ yìí wọn lè jẹ́ káwọn pé ìdẹ̀ra tó pọ̀ lẹ̀ yẹ̀rọ náà gbà pé ìdára yẹn gángan ní láàtọ̀ sùwà olóǹkà. àmọ́ wọn ní kúrò òun mú dùn ní tó wá wọn kó dẹ̀ ọlọ́run ọba àdìkì ọlọ́run pọ̀ ọlọ́wọ́ bá nìkẹ́ ọlá subhanahu wa ta'ala olùgbòlù ìjàmù ṣé ìtumọ̀ yìí wípé ọwọ́ ọlọ́wọ́ bá nìkẹ́ ọlá tó pọ̀ ní rárá tábà gbòlù ìjàmù nínú àkùnrin kẹrí ìdọ́wọ́ bá nìkẹ́ ọlá igbe náà ní igbe ìgbé nǹkan tóbi ọlọ́run ìgbé ara rẹ̀ tóbi ọlọ́run lo iná àtẹ̀yìnà tẹ̀lkàwùsà àwọn ọlọ́run ọba àlejòlá la fún ẹ ní abàtà àlkàwùsà àwọn ọlọ́run iná àtẹ̀yìnà tẹ̀lkàwùsà àwọn ọlọ́run la fún ẹ ní abàtà àlkàwùsà lọ́sọ̀ pẹ̀lú àwọn akọ̀nìyàn la ẹlẹ́ la rí inú àwọn èèyàn kan nígbà kan tí akọ̀rọ̀ àwọn ọjọ́ sókèrè yó nígbà tí wọ́n gbé kọ̀hánì olóyìnbó àbí titi yorùbá wọ́n lè rí i pé ìgbà táwọn mùsùlùmí bú àwọn wípé ọlọ́run mẹ́ta ọlọ́run tí wọ́n náà pọ̀ pọ̀ náà kọ́ra nìbá tó sọ bẹ́ẹ̀ ọlọ́run pọ̀ ọkọ̀tọ̀ yọ kání o wọ́n ní ẹ̀yìn pé àkùrá nìkan sọ bẹ́ẹ̀ orí ẹ̀ lẹ́yìn na àtàyínà kálí kàwùsà ẹ̀rí pé àìgbọ́ lè lérí. gbogbo ọlọ́run ọba àdìgbọ́lá tó lò ń nà níbi ìmáà nà náà jáàbù ní lóòótọ́ ṣùgbọ́n tọ́lọ̀ wọn bá a ní kí ọlá lò láàyè rẹ ah, ní kí ni o àtàzì bí ìgbà tàbí pé àwa là ń sọ̀rọ̀ bẹ̀tẹ̀ ẹ̀yìn wọn bẹ̀tẹ̀ wọn ní kálọ̀ àlọ́ tó bẹ́ẹ̀ ni àwa là sọ̀rọ̀ ẹ̀yin tó ń sọ yẹn ni pé òun nìkan náà ni ṣùgbọ́n kí yẹn ṣe kí ni fi buyì kún ara rẹ̀ sọtabali ẹ̀rọ iná kọ̀ ha kò wọn bá a ní kí yìí kún rẹ̀ ẹni ọba tó tóbi ni ọlọ́run sọ dáa bára kúrán ọlọ́run kí nà nàhànú nà zanna àlíkà lùkọ̀rọ̀ ààrẹ tẹ̀nzìlá ọlọ́run àwọn ọlọ́run ọba àlejòọ́lá àwọn aláṣọ àlùkùránì kalẹ̀ fún ẹ̀ ẹ̀rí wípé gbólóhùn yìí nà láàyè yìí àwọn nàhànú kò sí tó ń tún màsí pé kìí ṣe fọlọ́run ọba àlejòọ́lá tí wọ́n sọ àlùkùránì kalẹ̀ wọ́n pọ̀ àtàzìm ọba tó tóbi ni. ní eléyìí a rí pé àwọn kúlọ̀nù mẹ́tẹ̀ẹ̀ta yìí òun náà ni àádìní àkọ́hání àlìkẹ́rí. ẹ wá kúlọ̀nù ti èyí tó wá ní àlùmọ̀sánná nípa pé ọwọ́ ọlọ́run méjì ni eléyìí fi rinlẹ̀ fún wa àwọn afáàní pé ilé ìfìlẹ̀ wípé ọ̀rọ̀ ọba àdìkí ọlá subhanahu wa ta'ala méjì ni torípé ara àwọn ẹ̀rí mi náà lọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam tó bá àwọn kan iná ilẹ̀ pé méjì ni eléyìí túmọ̀ sí wípé ọlọ́run ọba àdìkí ọlá subhanahu wa ta'ala inú àwọn àrùn sáfìrì lẹ̀ fún òun náà ni wípé ọlọ́run ọba àdìkí ọlá ó ní ọwọ́ kẹ́ni o méjì bákan náà ni ìwádìí ilẹ̀ fún ọlọ́run ọba àlekè ọlá sótò máa rí pé a máa fi ọwọ́ rẹ̀ pẹ̀lú àpèjúwe ọwọ́ kan náà àwọn ẹ̀dá ní fúlá gbogbo aláti mọ ọ̀rọ̀ tọ́lọ́run ọba àlekè ọlá sọ ta ti máa ń sọ fún wa ní gbogbo gbà ọlọ́run ìdàkà mithlihi shay'un wa huwa as-sami'u al-basir. eléyìí ti jẹ́ kó yé wa. tọ̀ ó wá kí a lo àwọn ẹ̀rí àtọ̀rọ̀ àwọn olùmọ̀ tí ó mọ báàkì àwọn àyà méjèèjì tí ó sì lè sọ fún ayé pé ọlọ́wọ́ bá lè pẹ́ ọlá sàkánà wa ta'ala láwùú yàgà rẹ̀ ó ní ọwọ́ méjì lóòótọ́ sọlọ́rọ̀ tí bẹ́lá fẹ́ ọ̀rọ̀ yìí nǹkan tí ó fẹjú díẹ̀ ni kí ọlọ́wọ́ bá lè pẹ́ ọlá kò sí rọrùn fún wa. atẹ́kìnìkọ́ yìí ní ọlọ́dún mọ́múlá ta'ala wa ta'ala. wọ́n ní káfí ìròyìn ní ọwọ́ káfí lè fún ọlọ́run ọba àlèkè ọlá subhanahu wa ta'ala wọ́n ní wọ́n rà dọ̀tí fil Qur'ani wa sunna eléyìí wọ́n lọ kọ̀ ha ó sì wọ́n nínú sunna nabi wa muhammad sallallahu alayhi wa sallam wa kalami sahaba wa tabi'in tabawo ọ̀rọ̀ àwọn sahaba náà ni àtàwọn tí wọ́n tẹ̀lé sahaba tàbí àwọn tabi'in. wọn ló rẹlẹ̀ ńbẹ̀. fẹ́ àkàtà mi ní àti mọ̀ọ́dẹ̀ ibi tọrọ yóò pọ̀ dé ẹ̀rí taari lórí rẹ̀ àbọ̀rọ̀ taari lórí rẹ̀ ojú ọgọ́rùn lọ. ojú ọgọ́rùn lọ. lóríṣiríṣi àwọn ẹ̀rí tó wá lọ́tọ̀ọ̀tọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ èyí tí ń tọ́ka wípé ọlọ́run bá àríkè ọlá subhanahu wa ta'ala annahu yaddu al-haqiqa ó ní ọwọ́ gangan ó ní ọwọ́ gangan eléyìí nínú àwọn ọ̀rọ̀ tí Ibn Qayyim rahimahullah ta'ala wà fi àsọ ni àmọ́ wá tẹ̀síwájú wọ́n ní àsìfáàtú àlùmọ̀tà àlékọ̀tù bìsífàtù yàdéyìn aláwọn àròyìn kan tí ó máa ó sọ mọ́ ìròyìn ọwọ́ méjèèjì ọ̀rọ̀ yàdúlù àlà ànàhà yàtò àkìkọ èyí tí ó máa sọ fún wa rí pé ọwọ́ tó lọ́wọ́ bá àlùkọ́rọ́ àròyìn gangan ọwọ́ gangan lòun náà wọ́ gangan yìí tí ò lè sàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ torí tó lọ́pàá táwọn ọmọ ti ti wàhálà báyìí kò sí lè yí gbogbo àwọn àsìkò àwọn sọ̀hábà tó lásìkò tàbí wọn náà gbàdúgbò wàhálà dé ntọ́lọ́wọ́ bá àlejò ọlábàmú níròyìn rẹ̀ kó di kéwì o kálukú ńkọ́ ká máa yí padà sí àwọn gbólóhùn kàmí àwọn ọmọ wa kó àwọn oríṣi àwọn ọ̀rọ̀ tó dáa jọ láti fi rinlẹ̀ pé ní tí a fẹ́ sọ yìí bó ṣe iná nìyẹn ìtọ́wọ́sì fi rinlẹ̀ fúnra rà yẹ bó sùn fúnra rẹ̀ yẹn ni bó ṣe rí náà nìyẹn láyé sí pàtó máa dààmú. wọ́n nínú àwọn àròyìn tó níṣe tó so papọ̀ mọ́ ọwọ́ ọlọ́run méjèèjì tá a pà pé ọwọ́ gangan ni nǹkan yìí kì í ṣe nǹkan míì. lára rẹ̀ alákọ̀ọ́kọ́ onísìfàtò àkàtà sìfàtò àkàtà òun náà ni ìròyìn tí ń bẹ pẹ̀lú ọwọ́ ọlọ́run alpak téèyàn bá nǹkan mú gbígbá mú. ọ̀rọ̀ yìí wá nínú ọ̀rọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nínú hadith ibn Umar radiyallahu anhu wọ́n lé ànábì sallam sọ fún pé yàtọ̀ sọ̀rọ̀ lọ́wọ́. azza wa jalla wa aradihi biyaminihi ọlọ́run ọba àdìkẹ́ ọlá subhanahu wa ta'ala yóò gba sánmà rẹ̀ mú àti àwọn alẹ̀ rẹ̀ àwọn alẹ̀ náà bẹ̀rẹ̀ kékeré bèyàdé yìí bèyàdé yìí pẹ̀lú ọwọ́ rẹ̀ méjèèjì ọlọ́run ọba ọlá yóò sánmà rẹ̀ mú àtàwọn alẹ̀ náà bí àdéhìhì pẹ̀lú ọwọ́ rẹ̀ méjèèjì. fàyàkùn ọlọ́mọ wa sọ njọ náà báyìí pé àná ana lọ́ọ̀hún àlùmọ́lẹ́kù èmi ni ọlọ́run èyí sì mo ní gbogbo kápá gbogbo nǹkan wọn ní gbólóhùn yìí hadith ń sọ yìí Muslim. a lè pe kí ọlọ́run wí tẹ́lẹ̀ ìròyìn ọlọ́run yóò gba sánmà rẹ̀ mú àtàwọn alẹ̀ pẹ̀lú kéru pẹ̀lú ọwọ rẹ̀ méjèèjì. hadisi ọmọ wa wípé ó ròyìn ọlọ́run kọ́ ó lọ́wọ́ méjì. nínú téèyàn tí ma ń gbà pé ìròyìn ọwọ́ fi lẹ̀ fún wa wípé ó fi nǹkan mú ọwọ́ náà sọ yìí. tó kò ní tòmọ́ mi ta fẹ́ fún kò sí màtúmọ́ mi ta fẹ́ fún ẹ̀yìn nàbà wà nìyẹn. ẹlẹ́ẹ̀kejì nínú tí ó fi sọ fún wa pé ọwọ́ ọlọ́run gangan òun náà ni kàtà ń sọ yìí nínú àwọn òròyìn tó so mọ́ ọwọ́ tágbọ̀n pé ọwọ́ ni nǹkan yẹn òun náà ni sífàtú asọ́ọ̀bẹ̀ ìròyìn wípé ọlọ́run ni ọmọ níka. nínú hadith ibn Mas'ud radiyallahu ta'ala anhu ó ní já arọ́jùlù min ahali kitab ila rasulillah sallallahu alayhi wa alayhi wa sallam ọ̀kan nínú àwọn tí a fún ní tírà olówó sọ́dọ̀ ànábì ìjọ kan sallallahu alayhi wa sallam fakọ́l ó wá dáhùn pé ìyá abalẹ̀ ọ̀sìn rẹ̀ bàbá kọ́sìn inna Allaha yumsiku as-samawati ala isba'i akpọ̀ pé ọlọ́wọ́ bá alẹ́ kí ọlá subhanahu wa ta'ala yumsiku samawati ala isba'i yóò gba àwọn òkè rẹ̀ mú àwọn sánmà lórí àwọn lórí ìka rẹ̀ kan wal ardina ala isba'i bẹ́ẹ̀ ni àwọn alẹ̀ ní yóò máa kó gbámú lórí ìka rẹ̀ kan wàsájà wú wàtara àlà ìsúbàáyì bẹ́ẹ̀ ni ó bá àwọn igi àtàwọn ẹ̀pẹ̀ mú àbálòlẹ̀ lórí ìka yọ̀ kan wàlùsàlá ìkò àlà ìsúbàáyì àwọn ẹ̀dá rẹ̀ tó kù náà ti ń bẹ lórí ìka kan summa yaqul ọlọ́run bá àlekè ọláhùn ọwọ́ sọ báyìí pé analimaliku analimaliku èmi ni ọba tó ní gbogbo káká nǹkan lọ́dọ̀ èmi ni ọba tó ní gbogbo káká nǹkan lọ́dọ̀ fakọ́ọ̀là Ibn Mas'ud radiyallahu anhu olùkọ́ra ayé tún nàbíyá sallallahu alayhi wa sallam ndọ́xìká hatta bàdàtì náwàá jésù hu bọ́wá rújì sọlọ́nù ó wá rẹ́ni títí títí gbogbo àwọn ìrìkì rẹ̀ báyìí wá jáde síta tó ń bá kọ́ra ọlọ́run wá sọ báyìí wá àdébí wá kà báyìí pé wàmọ̀ nkọ́dà rò lọ́ ha ọ̀kadìrì yìí gbogbo tọ́lọ́wọ́ bá àlékè ọlá kádàrà rẹ̀ ló láyè òdodo ní ti ń jẹ́ kádàrà rẹ̀ ó kárẹ̀ lórí òdodo ni. ìmáàlà ha yìí ìròyìn tí arákùnrin ti ṣe hàrùn kìtáàbì tó gbé wáyìí tó wá sọ pé àwọn gbọ́ ọlọ́run wa àlùkọ́lá ní ọmọ níka sánmà rẹ̀ àti ilẹ̀ rẹ̀ ìbẹ̀rẹ̀ ọmọ níka kan àwọn akí àwọn kò nǹkan ìbẹ̀rẹ̀ ọmọ níka kan bẹ́ẹ̀ ni gbogbo àwọn ẹ̀dá ìbẹ̀rẹ̀ ọmọ níka kan anabi muhammad sallallahu alayhi wa wa sallam náà wá rẹ́ẹ̀rì kí ni tòmọ̀ náà ní wípé ntí ọlọ́run ọba àlùkọ́lá fi ròyìn rẹ̀ fúnra wa fáwa òun náà ló fi tó ṣe ó tún máa wí pé anábì fúlàmù tako wípé rà kí ni yóò rí bẹ́ẹ̀ kí ló ṣe anábì ní gbogbo tó lọ́wọ́ bá àlejò ọlọ́pàá ti kádàrá òdodo náà ló sì máa jẹ́ eléyìí tún máa wí pé inú ta fi máa wí pé ìka ní nǹkan yìí ni ọlọ́run ròyìn ara rẹ̀ ó so mọ́ ọ̀rọ̀ ọwọ́ ọmọ níkà ọlọ́run tó so mọ́ ọ̀rọ̀ ọwọ́ ọwọ́ yìí ọmọ níkà gẹ́gẹ́ àtúmọ̀ yìí pé ọmọ níkà náà máa ń bẹ pẹ̀lú ọwọ́ hadith ẹ̀ ń bẹ nínú sọ yìí Bukhari àti muslim ọmọ ìyá ní islam àwọn kan tá à ń sọ yìí tá a bá wo dáadáa sótúmọ̀ wípé ọmọ níta ọlọ́mọ ọba àlejò ọlá subhanahu wa ta'ala tó so mọ́ ọwọ́ rẹ̀ kò túmọ̀ pé a gbọ́dọ̀ máa wá wípé ká máa ṣe tẹ̀síbí rẹ̀ pẹ̀lú ọmọ níta ọ̀kan nínú àwọn al-makhluqin àwọn ìdá tí ọlọ́mọ ọba àlejò ọlá subhanahu wa ta'ala dá. ولا يجوز للإنسان أن يكيفها بصورة معينة kò lẹ́tọ̀ọ́ kí mùsùlùmí ọmọnìyàn kan kó máa wá ya fọ́tò nǹkan yìí léyìíkéyìí inú àwọn ọ̀nà tó jẹ́ pé yóò wá fún ní sóra kan pé ìwọ́wọ́ ọlọ́run yóò ṣe jọ rèé. fàhádà tẹ̀kìyìí kéyìí fi àyẹ̀ rèé. الذي في ذهن الإنسان كسب وبهتان والزهر وبدعة في نفس الوقت fọ́mìnì yẹn máa wáyà fọ́tò nǹkan yẹn nìyà káyọ̀fà bí kíni ẹ̀ṣẹ̀ rí nìyí nínú ọpọlọ rẹ̀ gẹ́gẹ́ téèyàn yà sínú ọpọlọ ó dà ń pa fídíò ẹ̀lú ẹ̀sẹ̀ pé ọwọ́ ọlọ́run tí wọ́n wí yẹn sùn bóyá bẹ́ẹ̀ ó lè ka tí bá ti ń wá sí irọ́ ọpọlọ rẹ pé bó ti ń wá nkẹ̀kẹ́ náà ní irọ́ ni wà wọn. bòkútàn àdáparọ́ nìyẹn o wà zuhùrọ̀ ẹsẹ̀ nìyẹn o wà bídíà bídíà nìyẹn o. ayafọ́tò rẹ̀ káwá fún ní pé bí ọwọ́ kan ní rí dára o. lásìkò tí kìíní yẹn wá ọpọlọ rẹ pé ọwọ́ ìyá ṣe yí ni ètò ìsọ ni tó ń parọ́. ọ̀rọ̀ sàtàkàrọ̀ pẹ̀lú ọlọ́run ọ̀rọ̀ sẹ̀sẹ̀ òun dágídí àkàlẹ̀ sí islam ni yẹ́rù bá ń gbàtí arákùnrin kan sọ̀rọ̀ imam malik ní kọ́ ìdá àti gbogbo wa ti mọ̀ yẹ ọlọ́ni arahmanu alalẹ̀ arisi stawa arákùnrin yẹn wá bẹ̀rẹ̀ lọ́wọ́ imam malik pé agbọ́ alukur'ani mú afika àmọ́ ìrẹ́ imam malik kẹ́yìn fàstawa báwo lọ́wọ́ bá àlìkí ọlá ti ń bẹ lórí arára sí ẹ̀ ẹ̀rí pé ọ̀rọ̀ imam malik jọ́nà ni pé al-istiwa ma'lum ọlọ́run bẹ ló lé ní orí àlẹ́ ara ṣe rẹ̀ nǹkan tí gbogbo wa wà ní péye máa ń ó bẹ lórí nǹkan rẹ̀ níbẹ̀ náà nìyẹn àlìsíwá ọmọlú gbígbẹ àlìsíkọ́ téèyàn máa bẹ lórí nǹkan nìkan ọlọ́run bẹ lórí ara ṣe ní màálù mu tí gbogbo wa wà ní. wọ́n lè kẹ́yìn kò mà báwo ló ṣe ń bẹ ẹnìkan mẹlẹ́yìn. ṣùgbọ́n làwọn kẹ́yìfà làákín nà màjìhúlù lánàá bó ṣe ń bẹ níta olùbẹ ó yí ọlọ́run kẹ́yìfà rẹ̀ ń bẹ ó yí ọlọ́run kọ́ rárá rẹ̀ agbọ́dọ̀ tilẹ̀ ó ní bàtà bó ṣe gbọ́dọ̀ àbó ṣe wáyé ó yí ọlọ́run kẹ́yìfà wà ló wáyé àmọ́ bí kàyé ṣe wáyé wà ní ó ṣe kùkù sáwọ̀ wò ma ṣùgbọ́n kẹ́yìfà rẹ̀ á ti fọlọ́ yàrá àkọ́mọ̀lọ́pẹ́ wal imanu bihi wajibun ọ̀ràn yẹn sí ká sì ní ìgbàgbọ́ sí túláàsì ni túláàsì ni kí ni tuma yẹ wọn náà ní pé ànú mìíràn ní ànà wọ ọ̀kẹ́ ifá láàárín kùrù á nígbàgbọ́ wípé kẹ́yìnfà rẹ̀ ní ìjẹ pẹ̀lú ọ̀rọ̀ àmọ́ wa àwọn ò máa wọ́sọ̀hálù ánìwú bèdà á máa Málíkì ni màá bá bèrè ìlú ẹ̀ báyìí nù àdáadáa lẹ́nu. ẹ̀kọ́ ìdá yìí kọ́ ìdá tí àwọn olùmọ̀ tí wọ́n ti gbé kalẹ̀ ní gbogbo aspect ìròyìn ọlọ́run wọ́n máa fi kọ́ ìdá ti sọ́dọ̀ máa ń bẹ ní àwọn afáńgbà pé máa kọ́ ló kọ́ sọ́gàn wọ́n gbà pé ìyàwó Àìṣà radiyallahu náà máàlìkì náà jogún bá kọ́ yíyá yìí ti gbogbo àwọn afáà náà. ẹ̀yìn ayé bẹ́ẹ̀rẹ̀ rẹ̀ báwo ló ṣe rí torí pé ìtọ́lọ́wọ́ wa àlejò ọlá subhanahu wa ta'ala kò fẹ́ ká máa bẹ̀yẹ náà ni mùsùlùmí ó sì wá wáàdí ẹ̀kẹ́lá fẹ́ fi ṣe yẹ́rù ìbàdí yẹ pé mùsùlùmí kan kò lẹ́tọ̀ọ́ fún kó máa fi ọ̀kan nínú àwọn ìròyìn ọlọ́run tọ́lọ́mọ bá fèrè ilẹ̀ kọ́ máa wá wá sínú làákàyè rẹ̀ pé bí ó ṣe yín ni kó fún sóra kan sóra kan ní máa yẹ náà tí ó dasẹ̀ ká sóra ibi kìíní ẹ̀sìn máa rí nù kò gbọ́dọ̀ wí bẹ́ẹ̀. ìdílé ẹ̀yẹ́ ìlànà òyẹ́lẹ́ kejì nínú àwọn àwòrán tí ó sọ fún wa wípé ọwọ́ tí ọlọ́wọ́ bá àlejò ọlá ń sọ ọwọ́ gangan ni. ẹlẹ́kẹta nínú àwọn nǹkan tí ó ń jẹ́ káwọn pé ọwọ́ ni nǹkan yìí òun náà ni sífàtú al-imsak sífàtú al-imsak ọlọ́wọ́ bá àlejò ọlá lo imsak náà fúnra rẹ̀ imsak máa na al ìbá nǹkan mú náà ni wọ́n ń gbà mí àwọn afáàtì máa ń jẹ́ kó yàtọ̀ tó kọ́ lọ́wọ́ lọ́dọ̀tọ̀ ànábì lọ́dọ̀tọ̀. ọlọ́wọ́ àdìkẹ́wọ́lá ní ọ̀rọ̀ tá ní islam sọ wọn náà ní pé iná ńlá yàmùsùkù sàmáwáàtì àlà isba'i náà àdìsá kàtánìsì ibn Mas'ud ọlọ́wọ́ àdìkẹ́wọ́lá yàmùsùkù sàmáwáàtì àlà isba'i àwọn sámà rẹ̀ ọlọ́run gbé lórí kí ni o ìka ẹ̀yọ̀ kan rọ̀bì àná. ناوري المتعلقة باليدين تدل أنها يد الحقيقة هنا صفة الكفين والأنام صفة الكفين والأنام أتلو مدج أتو ملكا هو الله سيدنا محمد صلى الله عليه وآله وسلم tí ó lò tó lo alkafẹ́yìn lára rẹ̀ ó ní hadith kan hadith yẹ ogun díẹ̀ hadith bẹni musnad ahmad abu sa'id al-khudri radiyallahu ta'ala anhu olóògbé ọ̀rọ̀ náà wá anabi ni mo rí ọlọ́run fara'aytu wada kafihi bayna katifi. lórí ọwọ́ gbé ọwọ́ àtẹ́lẹwọ́ rẹ̀ lórí èjìká mi méjèèjì hátà wàjáàdìtù kò bá rí da ànàmílàhù ìsọdìrí títí mo fi wá ń rí títútù àwọn ọmọ níka rẹ̀ nígbà àyà mi títí mo fi wá ń rí títútù àwọn ọmọ níka rẹ̀ nígbà àyà mi. hadith da sai muslim da hamad to yakun awul maman ti hadith ile yau dada ti bana tan do hadith wala alam suba awul masal da yipe oro ba ni to Allah sillu al kafu wal anamil wallah subhanahu wa ta'ala alam wa sifatu al khamis sifa ila kamu èyí tó so papọ̀ ọwọ́ méjèèjì tí ó sì máa sọ fún wa wípé ọwọ́ ni nǹkan yìí kì í ìtumọ̀ nǹkan mi òun náà ní sífàtú albasit walqabd sífàtú albasit walqabd òun náà ni ìròyìn pé kẹ́yìn orí ya nǹkan àbí kó di nǹkan bí gbàgbà ní oyàwọlẹ̀ oyà àbúkẹ́yìn tó ti kẹ́yìn kó di nǹkan kó di mú ọlọ́wọ́ bá lè kí ọlá subhanahu wa ta'ala ó lu ìròyìn alùbásàkọ nínú àyà tí a kàlẹ́ ẹ̀ka pé baliyadahu mabusu tataani yalibasa ọwọ́ ọlọ́run méjèèjì kìíní o nítorí alẹ́ ni yẹn tí máa ń ṣe kìíní tí máa ń tọrọ ẹni. kabar hadith bẹ́ẹ̀ nínú sọ́yìn muslim látọ̀dọ̀ fáwọn Abu Hurairah radiyallahu tabaraka wa ta'ala alihu ó ní àti hadith ń bẹ tí afáwà bíi musa al-ashari ó lọ ànábi ní inna Allah azza wa jalla yabsutu yadahu bil-layli ọlọ́wọ́ bá alikẹ́ wọn subhanahu wa ta'ala tó bá ti di òru tí òru dá sí mẹ́ta ìgbẹ̀yìn rẹ̀ ọlọ́wọ́ bá alikẹ́ wọn inna Allah azza wa jalla yabsutu yadahu bil-layli ọlọ́run máa ń tẹ ọwọ́ rẹ̀ lóru lèyàtú bá mọ̀ sí ihu nàá fẹ́ni tí ó bá túbá fẹ́ni tí ó túbá ti jẹ́ kó sẹ̀ ní ọ̀sán kó tó sùn wọ̀yàdù yàdà òbí nàá bẹ́ẹ̀ ni ọlọ́run bá àdìkẹ́ ọlá máa ń tẹ ọwọ́ rẹ̀ lọ́sàn-án lèyàtú bá mọ̀ sí kò lẹ́yìn gbogbo àwọn tó bá sẹ ọlọ́run lóru kí sẹ́ wọ́n túbá hatta tẹ́tùlù àṣàm min magribiha bọ́lá wọn bá ní kí ọlọ́run ṣe máa ṣe ní títí òòrùn sì yọ níbi tó máa ń wọ̀ sí. bàtàtà yàdàrú ó tẹ ọwọ́ rẹ̀ wọ́n ní sífà alibásitì mi ó jẹ́ ká mọ̀ wípé ọwọ́ náà ní kíní tọ́ka sí kó tọ́ka sí gbólóhùn míì táwọn míì tu bákan náà ni a tún kọ́ ìpàdé a tún mọ̀ wípé inú àwọn orúkọ ọlọ́run ni alibasi tún bẹ abẹ́ẹ̀kọ́ ha ọlọ́run náà sọ̀rọ̀ yàrá pé awalam ya'lam anala yabsutu rizqa liman yasha'u wa yaqdir ọlọ́run yẹ ẹ̀ma ni pé àwọn ọlọ́run ọba àlejò ọlá a máa ń tẹ́ kíni a máa ń tẹ́ pẹpẹ àìsìkì fẹ́ni tó bá wù wá a sì máa ṣe kíni a máa ń kádàrà eléyìí tó gbọ́ àwọn kan wọ̀nyí náà wípé sífàtò alùbáṣà tí ó jẹ́ ká mọ̀ wípé ọwọ́ náà ní nǹkan yìí lára rẹ̀ alùkọ́bìdó alùkọ́bìdó iná ọ̀rọ̀ ọ̀rọ̀ sọ̀rọ̀ náà kò hàn kẹ̀rí ìṣúrátù súnmọ́ ọ̀rọ̀ wà lọ́hárìdù jẹ̀mí án kọ̀bá tuwó ìyàwó malikiyama tó bá dọjọ́ gbé dalikahama gbogbo lẹ̀ pátá àkà àkà. من حديث عبيد الله بن مقسم رضي الله تعالى عنه قني وهي الله تعالى عنه قل أنه نفر إلى عبد الله بن عمر كيف يحكي رسول الله صلى الله عليه وسلم عبيد الله قل أمري أم عمر ọjọ́ kan ìwà ń sọ ẹ̀bà wá ń tó gbà lókòdà nàbíà kọ́ọ̀nà sọ pé yàkùsùn lọ́wọ́ àtàwọ̀jẹ́lá sàmáwá ti ìwà àròdì ibi yàdé yìí. gba sánmà rẹ̀ mú àtàwọn ilẹ̀ ní gbìyàdé yìí pẹ̀lú ọwọ́ rẹ̀ méjèèjì fàyàkùlù àná yóò wá pé yàgbìdú asọ̀fìyàwó wáyà tuntun ha ọlọ́run ó di ọwọ́ rẹ̀ báyìí yóò tó kí ni yóò tó sí. ìwọ̀n àti àná àlìmọ́lìkù èmi ni ọba tó ṣe kí ni tó lè kàkà gbogbo nǹkan sẹ́ẹ̀ èmi ni mo ní gbogbo aládọ̀ hadith ẹ̀ ń bẹ ní sahih muslim eléyìí túmọ̀ wípé alqabidu yóò máa jẹ́ pé ní ká lè ṣe bẹ́ẹ̀ náà mọ́wọ́. àwọn kan tá a mú wáyé nǹkan tó pàtàkì téyìn ó mọ̀ pé ọwọ́ ni ọlọ́run dárúkọ rí pẹ̀lú àpàdà débi tí àwọn ọmọ tẹ́sílà àwọn jàmíyà àwọn àṣàyọ̀ tí wọ́n sọ wípé kì í ṣe ń túmọ̀ owó gangan lọ́wọ́ wọn lọ gbólóhùn mi ìmáàna kó wa ní ìmà lọ wọ́n ní sọ ni ṣùgbọ́n àwọn kan tá a kà á lẹ̀ yìí pẹ̀lú yóò jẹ́ ká mà pé ní tí wọ́n ń sọ yìí ọwọ́ gẹ́gẹ́ ni. wọ́n ké ìfọ̀ mọ̀ jù ṣùgbọ́n bọ̀ wọ́n ẹsẹ̀ rí àwọn òdàmà. làwọn yàtá ni mi máa tẹ̀lé ìkùnà ó lọ́wọ́ tó kúrú ọwọ́ tó ti ni irú ọwọ́ tó tọ́ sí. wọ́n ké ìfọ̀ màálùmù làwọn láàrín àríkùn àhàd. bó ṣe wá rí ọlọ́run fúnra ẹ̀ ló mà àwọn òmàlára tiwa. tó láwọn òròyìn tá a kó wáyé yóò jẹ́ ká mọ̀ pé ọwọ́ náà nìkan yìí sì ń ṣe. ìròyìn ẹlẹ́kẹfà táwọn olùmọ̀tún wá nípa rẹ̀ òun náà ní sífàtú àtọ̀yì. ọlọ́wọ́ bá nìkan láti wà láàárín dún jẹ̀mí án kọ̀bá tuhu yóò mọ̀ kéye àmà wàsàmà wàásù màtìwíyàtú bí yẹmí nìyí. ọlọ́ni gbogbo rẹ̀ pátá àkàkọ́ lọ́jọ́ ń bẹ̀rẹ̀ sí ọwọ́ ọ̀tún rẹ̀ kùránì nù sátúnṣe mọ́rù á kà sí ọwọ́ ọ̀tún rẹ̀ hadisi ń bẹ tó tó fi lẹ̀ iná hadisi àbúrò ọ̀rọ̀ yà máa ń olóògìsì ọlọ́run ọba àlìkè ọlá sọ̀lá sọ̀lá gbogbo lẹ́nu rẹ̀ tó ní pé yàtọ̀ gbẹdọ̀ mọ́ ọ̀nà àrùtọ̀ ọlọ́wọ́ ka ilẹ̀ wọ̀nyẹ́ ti fi sàmáwá ti fi yẹ̀mí yìí yóò sì mú àwọn sámánì yóò kà sí ọwọ́ ọ̀tún rẹ̀ sùnmọ̀ yẹ̀kún ànàlìmálìkú àyìnàlìmọ̀lù kọ̀lá àt. níjọ́ náà ọlọ́run máa sọ wípé ìmọ̀ ni ọlọ́lá ìmọ̀ ni mọ́lùkù kápá kan lọ́dọ̀ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ àwọn ọlọ́lá orílẹ̀ yìí dàmá lónìí ẹ̀rí ẹ̀yin tẹ́ ẹ máa ẹ̀yin tẹ́ ẹ máa ń jẹ́ àwọn tẹ́ ẹ máa ń jẹ nípa ẹ̀yin tẹ́ ẹ ń pàṣẹ lórílẹ̀ ọlọ́run mọ̀ bí jọ́nà wípé ẹ̀yin dàmọ́ lónìí ẹlẹ́jẹ́ kò yẹ lẹ́ẹ̀kẹfà táàpù mà pé ọwọ́ ni kínní gàgà ẹlẹ́ẹ̀keje sifatu alhasbi bilkafayi òun náà ni ìròyìn alhasbi bilkafayi ẹ̀kúnwọ́ méjèèjì ẹ̀kúnwọ́ méjèèjì nínú mọ́tò ní hamad ó sì wà ní sọ́tù Tirmidhi àti Ibn Majah nínú hadith abi umama wọ́n nàbí muhammad sallallahu alayhi wa alayhi wa sallam wọ́n ní wàhádà ní rọ́bì àtàwájálà nígbà táwọn ọmọ balẹ̀ kánàbí ń sọ̀rọ̀ àwọn tí inú àwọn ọjọ́ ànábì tí ó wà àlùjànnà tó pè wọ́n ní seventy thousand àwọn ènìyàn wọ́n wà àlùjànnà hadith wọn sọ níbí náà ànábì tó sọ níbí wàhádà ní rọ́bì àtàwájálà ọlọ́wọ́ bá mi ṣe àdéhùn fún mi àyẹ̀dùkúlá àyẹ̀dùkúlá àlìjáná mi ni ó mẹ́tí sàbùnìyìnà àlìfà bìgẹ́yìrì ṣìṣàbì. pé nínú ìjọ mi àwọn kan bẹ nínú wọn ọlọ́wọ́ wọn wọnú àlìjáná wọ́n sì máa jẹ́wọ́ nǹka seventy thousand àwọn ènìyàn bìgẹ́yìrì ṣìṣàbì àwọn wọ̀nyí ò ní ṣe kí owó ní sísèrè ọ̀sẹ̀ o wàlà àdáàbìn ọwọ́ ọ̀yà kan ò ní kàn wọ́n kí wọ́n tó wà Janna màá kúlẹ̀ àlìfi sàbọ̀ín alifan anábì wá ní pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ seventy thousand ènìyàn yìí wasalasa tu hasayati mini hasayati rabbi asa wa jalla àwọn kò máa bẹ pẹ̀lú seventy thousand ẹ̀kún ọlọ́run mẹ́ta ẹ̀kún ọlọ́run mẹ́ta yóò rọ̀ ọ̀tá jẹ́lẹ̀ fún àpapọ̀ ọlọ́run sọ àti ìlú fún mi pé ẹ̀kún wọ̀hún mẹ́ta òun ó sì rọ̀ ọ̀tá jẹ́lẹ̀ padà fún àpapọ̀ talata tó xasaya ẹ̀kún ọlọ́run mẹ́ta ọlọ́run tó rọ̀ sáré jẹ́ lọ́run sàdéhùn yẹn nípa nípa aláwọn nǹkan àwọn tó kọ́ wà jẹ́nu tó kéèyà àwọn ẹ̀rẹ́ lẹ́ẹ̀kejì yìí ọlọ́wọ́ kò ló ń ka rẹ̀ bẹ́ẹ̀ ẹ̀kún ọlọ́run mẹ́ta báwo lẹ̀ fún ọlọ́run tuntun àkókò mà àmọ́ nǹkan tó bí ní tọ́wọ́ wáyé bẹ́ẹ̀ ẹ̀kún ọlọ́run mẹ́ta ọlọ́run ọba àlejò ọlátàdé ọba nẹ́bi pé àwọn wọ̀nyí á kọ ẹ̀kún ọlọ́run mẹ́ta bẹ́ẹ̀ wọ́n alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta yóò pẹ̀lú àwọn sàbùhìn náà ẹnìkan yẹ̀dùkú nàlìjẹ́ náà ìsáà wọn àgbà an bẹ̀rẹ̀ wọn baali kẹwàá subhanahu wa ta'ala an yaj'al lana an yaj'al lana minhu ọlọmọ sàfàánù sinú rẹ o ọlọlá ayélujára ayélujára ẹlẹ yìí tá a dìnnà pé ọwọ́ náà ní eléyìí nìyẹn ń bá wàlẹ kún ọwọ́ ṣé agbára lé wọn jẹ kún ni agbára lé wọn jẹ bẹ ní ìmà ní ìlà ó lè rí bẹ nínú àwọn ìròyìn mi táwọn ọmọ tó mú wá tó mọ sọ fún wa pé ni kinní yìí kì í ṣe mi òun náà ni sífàtú alkitaba wal khat òun náà ní ìròyìn kíkọ pé kí n kọ ọ̀kan àbí hàtù òun náà ní kíkọ ọ̀kan ọlọ́wọ́ bá nìkan lọ́nà wàkàtà bí náà lọ àwọn òfin àlùwáhí ní nǹkan lè ṣe ìmọ̀ ìzà ọlọ́wọ́ ọlọ́run la kọ sínú wàhálà Mùsá gbogbo nǹkan tí ń ṣe kí ni o tí ń jẹ́ wáàsí ọlọ́wọ́ bá nìkan lọ́sọ̀rọ̀ ní omi ọlọ́wọ́ la ti kàtà fi zàbọ́ ní ìbá àdìsẹ́kì àwọn ọlọ́run la sínú zẹ̀búra akọ́sínú zẹ̀búra ẹ̀rí ọlọ́run sọ lẹ́yìn sọ́tìlì àmbẹ̀yà tọ́bọ̀ hadithi náà ni èyí tí alọ́dà nàbẹ́ Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam hadithi tí Musa àti Adam tí wọ́n fi ń ṣe ọ̀rọ̀ gbé ọ̀rọ̀ síra wọn ẹ̀rí ẹ̀rí wípé Musa sọ fún anabi Adam wọ́n ní ádámù sọ fún musa nù àdìsí yẹ pé anta musa lẹ́ni ìsàfà Allahu bi kalamihi ìrẹ́ ni musa ọlọ́run ọba àlejò ọlásàlẹ́sà pẹ̀lú pé ń bá yẹ sọ̀rọ̀ direct wàhálà tọ̀lá katawurata bìyàdì yìí ẹ̀rí bìyàdì yìí ẹ̀rí ọlọ́run tó tún sàánú rẹ̀ ó tún kọ àtàwòrà rẹ̀ pẹ̀lú àtàwòrà tó gbé fún ẹ ó kọ pẹ̀lú kíni o pẹ̀lú hatu rẹ̀ ọwọ́ ara rẹ̀ pẹ̀lú hatu rẹ̀ so wọn láàyè lẹ́nu àwọn afáàní àwọn pẹ̀lú àwọn òròyìn wọ̀nyí tí a kó wá yìí ó jẹ́ ká mọ̀ wípé ọwọ́ gangan ní nǹkan yìí kì í ṣe kí o kì í ṣe nǹkan míì táwọn akámi tí wọ́n ń tu sí. bákan náà yìí tá a bá sọ̀rọ̀ nípa yàtọ̀ wá ọwọ́ ọ̀rọ̀ ó ti ní àwọn mọ́sálà kan yẹ ní àwọn ọ̀rọ̀ kan tó so pẹ̀lú rẹ̀ tó tó so máa kí ni mọ́sálà náà òun náà ni hukumu isbat aṣimali lillahi azza táwọn yìí a ti sọ fún wa pé ọlọ́run ti fi lẹ̀kún méjì ni àdẹ̀sọ̀rọ̀ yípa pé méjì ni tó bá jẹ́ méjèèjì níbo ni méjèèjì ń bẹ ṣé méjèèjì ìkan bẹ lọ́tún ìkan bẹ ní apá àlàáfíà ni àbíbo ni méjèèjì ń bẹ. ọ̀rọ̀ yìí. nínú àwọn nǹkan tí agbọ̀rọ̀ sẹ́gbàgbéyàwó rẹ̀ ni ọ̀rọ̀ wa ni ìyàpẹ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ ó ń bẹ nínú wọn tí wọ́n gbà yí pé ọwọ́ ọlọ́run méjèèjì ọ̀tọ̀ ló ń bẹ o ó sì ń bẹ nínú àwọn olùmọ̀ tí wọ́n fi ọwọ́ àlàáfíà rinlẹ̀ fún ọlọ́run ọba àdèkè ọlá pẹ̀lú ẹ̀rí náà sàmì méjèèjì lò ẹ̀rí ẹni àkọ́kọ́ ó làwọn tí wọ́n fi ọwọ́ ọ̀pá apá àlàáfíà tá a mọ̀ sí ẹ̀jù wọ́n fi lẹ̀ fún ọlọ́run. wọ́n ní ó ń bẹnu hadith anabi sọ pé anna Allah azza wa jalla yaqbidu samawati biyadihi al-yumna ọlọ́wọ́ ka ilẹ̀ kúrò yóò kásápọ̀ tún rẹ̀ wa yaqtul aradi bishimalihi ọlọ́wọ́ kásẹ́mọ̀ kúrò sí apọ̀ tún rẹ̀ yóò wá ka ilẹ̀ kúrú sí apá àlàáfíà rẹ̀ nígbà míì ó máa ń pè ní yasha àlàáfíà apá apá ìsìn náà níjẹ́ bẹ́ẹ̀ ẹ̀rí wọ́n ní ẹ̀rí yìí ni hadith abẹ́rẹ́ sọ yìí Muslim wọ́n ní ó jẹ́ ká mọ̀ wípé ọlọ́run ọba àlejò ọlá ní ọwọ́ méjì ìkan ń bẹ ní ọ̀tún ìkan ń bẹ ní apá àlàáfíà wọ́n ní bẹ́ẹ̀ ni. a hadith mi tó tó wá rèé tọ́wọ́ ọba àlekọ́ láti ròyìn tó fi lè fúnra rẹ̀ wípé òun ní ọwọ́ méjèèjì ẹ̀rí pé òun ní ọwọ́ méjì meji. ní pẹ̀lú gbóhùn tó sọ pé ní ọwọ́ méjì nìyí ní tó yẹ kó yé wa náà ni pé èkó mọ̀bẹ ní apá ọ̀tún èkejì mọ̀bẹ ní kíni o apá àlàáfíà wọ́n fara mọ́ àwọn afa onísúnà náà ni wọ́n. yẹlẹ́ máa rí inú àwọn kọ̀ọ̀kan ní ọ̀rọ̀ mas'ala tó ní ṣe pẹ̀lú àkídà a máa rí àpẹnu kéékèèké lábẹ́ rẹ̀ lára ìdílé yìí. tọ́wọ́ wọ̀rọ̀ yìí ní ọmọ dárí mi rẹ́ṣọ̀ wò láti aláwọ̀ àṣà wọ́n mú wọ́n fi àṣìṣe máa wọ́n fi rinlẹ̀ fún ọlọ́run nígbà tí wọ́n ṣe rọ́dù fún bíṣìlì màrísì inú tíra ara wọ́n fi léèrè lẹ́m̀bẹ̀ ẹ̀rí wọ́n fi léèrè lẹ́m̀bẹ̀. àbúyá àlá àtàrà yìí àwọn náà sọ níbi ìbùtọ́ ìbùtínú tíra àwọn pẹ́pẹ́ ní ìbùtọ́ ọ̀rọ̀ tàwílà ẹ má máa ṣe tàwílì pẹ̀lú ọlọ́run ẹ̀rí wọ́n fi léèrè náà rinlẹ̀ pé ọwọ́ ọlọ́run kíni o ìkejì àlàáfíà ló ń ẹgbẹ́ òsì ló wà. alimujaddidu dini asèkì islam muhammad bin abdul wahab rahimahullah ta'ala wa sa asèkì islam muhammad bin abdul wahab àwọn náà fi ní ìrìnlẹ̀ tá a bá wutẹ́rọ àwọn tá a mọ̀ sí kìtàbù tawhid ìwà mọ̀nkọ́n kìtàbù tawhid kìtàbù tawhid nígbẹ̀yìn rẹ̀ nígbà tí bàbá mú àwọn olùyàn ọlọ́run wá tó sì ń sọ nípa ọwọ́ ọlọ́run ni ó fi àṣemá wọ́n fi ròyìn fún ọlọ́run ọba àlekè ọlá subhanahu wa ta'ala. asẹ́kẹ̀sẹ̀ndẹ́kàhání alẹ́hìndí sẹ̀ndẹ́kàhání náà ni àbáyé náà fà dáadáa ni àwọn náà fẹ̀rẹ̀ndẹ̀ fún ọlọ́run ọba nínú tíra àwọn tá a kọ́tù fòsítánárì ti àkọ́rí. أهال الأثر أنا أفرد به آه أفاك فكر محمد خليلي الهراسي تكلا هراسي أولا أفرد له نباتي وانتو آه سنسستيرو العقيدة الواسطية نعم ترى تاريكا تاكاليني أنا أفرد به أنا أفرد به الشيخ عبد الله الغنماني abdullahi bin imani abisahumullah abayi bẹ ìgbà tí wọ́n ń tú hadisi tafhid inú sahih bukhari nígbà tí wọ́n dé ààyè yìí wọ́n fi àṣìmáàlì wọ́n fi lè fọlọ́ wọ́n fi lè fọlọ́ tó wọn lọ́ta yóò àfa dáadáa ni wọn kò dé sí ẹ̀rí tí wọ́n mú wa bí ẹ̀rí tí a sọ lẹ́ẹ̀kan lọ hadith wa dùrọ̀ ọmọ ìbùnà kàtọ́ torí yẹ́tì bí mọ́ wàá sọ̀rọ̀ jẹ́lẹ̀ sàmáwá àti yẹ́wò mẹ́lìkì yáàmà ọlọ́wọ́ bá àlekè ọlá yóò kà sẹ́mu lọ́jọ́ nǹkan kìhámà súnmọ́ ya kò sóun náà bí yáàdì ìlúmùnà ọlọ́wọ́ àgbàsámà fún pẹ̀lú ọwọ́ rẹ̀ ọ̀tún súnmọ́ ya kúlù ánàlì mẹ́lìkù ayélujára ìjàmbá rúù ọlọ́wọ́ àparí pé èmi ní gbogbo agbára ń pẹ́ lọ́wọ́ mi àwọn tí máa ń jẹni ní sádà ayélujára ni mo tàkà bìrù gbogbo àwọn tí wọ́n máa ń gbẹ́ra ká sófin mi dà súnmọ́ yẹ́tìwì àròdì bí ṣe máa léyìí lẹ́yìn ọlọ́run bá àdìkọ́lá yóò ka ilẹ̀ pẹ̀lú ọwọ́ òsì rẹ̀ súnmọ́ yẹ̀kọ́ ọlọ́run ti máa sọ báyìí pé anàlì máàlìkú ẹ̀yìn náà dàbàrí iná wà á yìí náà ní mọ́tàkà bẹ́ẹ̀lú. gbọ́dọ̀ sọ lọ́wọ́ àkọ́yìn lẹ́ẹ̀kejì náà nígbà tó bá ka òsì tó ka ilẹ̀ sí ọwọ́ òsì rẹ̀ ẹ̀rí pé hadisi hadisi kò nínú sahih al-Muslim òun náà ní hadith eléyìí ẹ̀rí àti ẹ̀rí tí mo tún mọ́ ní sọ tó fi pé òun ní apá ọ̀tún tó òun pé òun ní ọwọ́ méjì ní tó gbọ́dọ̀ báyé tó gbọ́dọ̀ gbọ́ yẹn ni pé àńgbà lápá ọ̀tún ọwọ́ kẹyẹ kejì ní mọ̀ apá àlàáfíà eléyìí hadith tí àwọn tí wọ̀tàlá ẹni gbólóhùn ẹni kí àwọn kejì òun náà ní gbólóhùn tó sọ pé lillahi azza wa jalla yadani wa kilta yadayhi bi yamini wọ́n fi ọwọ́ méjèèjì lẹ̀ fún ọlọ́run gẹ́gẹ́ bí gbogbo mùsùlùmí tó ti lẹ̀ fọlọ́run gbogbo àwọn ẹni sáájú ti lẹ̀ fọlọ́run àmọ́ méjèèjì yẹn ní apá ọ̀tọ̀ ní ń o yàtọ̀ tí láàrin ẹni àkọ́kọ́ sí kejì náà nù táwọn afọ́ òní ta ni wọ́n ya pẹ̀lú lérí gbólóyè ìwúlò ibn Khuzaymah tí wọ́n fi ń lẹ́nu nánú àárín bọ́lí báyà kí wọ́n nínú kìtàbù tawhid tabawo afawa sheikh nasir albani rahimahullah ta'ala wa sa àwọn náà sọ eléyìí dáadáa wọ́n sì mú ọ̀rọ̀ hadith tó wà nù muslim náà wá hadith abdullahi bin amur ó ní mú wa anabi muhammad sallallahu alaihi wa sallam àti hadith suhaib tó sọ pé innal muqsitina inda Allah ala manabi min nuri an yamina rahman anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní ẹ̀rí gbogbo àwọn tí wọ́n máa ń ṣe déédéé dáadáa tó máa ń ṣe déédéé láyé lọ́dọ̀ ọlọ́run wọ́n máa bẹ lórí mímbàrí lórí ní ó máa bẹ ní ìmọ̀lẹ̀ lórí mímbàrí àyẹ̀mí ní rahman lápá ọ̀tún ọlọ́run ọba àlekè ọlá subhanahu wa ta'ala bó oníkẹ́ wàkìlì tàyàdé ìyẹ̀mí náà ọwọ́ rẹ̀ méjèèjì tá a sì wí apá ọ̀tún ní bẹ́ẹ̀ gbólóhùn anabi muhammad sallallahu alaihi wa sallam òun náà ní eléyìí wàkìlì tàyàdé ní wàkìlì tàyàdé ìyẹ̀mí náà ọwọ́ rẹ̀ méjèèjì tá a ń sọ yìí ẹ́ apá ọ̀tún ní méjèèjì ń bẹ́ẹ̀ ẹ̀rí ní ẹ̀rí alákọ̀ọ́kọ́ nìyẹn ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì òní tí ibn asim tó gbà wà ní tẹ́lá ìta mọ̀ sí asunna nínú hadith abdullahi bin amuri bin asim ti sheikh albani rahimahullah ta'ala wa tí wọ́n sọ pé hadith ọlọ́lá fíà ni hadith ìgbà ó sì wá lórí hadith ibn umar náà ó ní awwalu ma khalaqa Allahu al-qalam ó láǹdà sọ wípé ohun àkọ́kọ́ tí ọlọ́run ọba àlè ìkọlá kọ́ dá òun náà ní gègé fàkàtàhù bíyẹ níìníhì ọlọ́run bá dìde mú pẹ̀lú ọwọ́ ọ̀tún rẹ̀ wà kílìtà yàdé yẹmí nọ́ọ̀nù ọwọ́ ọ̀tún ọlọ́run méje ọwọ́ tá méjèèjì o gbóló ń o ọ̀tún ní ń bẹ ẹ̀rí ọ̀tún ní ń bẹ hadith ibn sunan ti ibn asim èyí ó bá wa wọ́n lọ́wọ́ ẹ̀lẹ́mú àwọn olùmọ̀ àwọn yìí dáadáa. bó ṣe ń bẹ láti ìpìlẹ̀ tòní nílé yìí àwọn kan fi wípé ọwọ́ méjèèjì tí ọlọ́run ní ó lọ́tún ó ní ni ní àwọn kan rárá méjèèjì kí ni ń bẹ o ọ̀tún ló wà fún làwọn àlẹyé tá a ní mílíọ̀nù sílẹ̀ ní pé wà pé ìtajà dé yẹ̀mí ẹ̀ torí àwọn àpàdà mú ọ̀rọ̀ hadith bẹ sọ yìí Muslim ó bẹ náà àpàtúgbà pé hadith yẹn ni wọ́n ní polúpó ti ya hadisi tó lálàáfíà tó jẹ́ pé ẹni tí rọ́wì ẹ ti yapa ẹni tí ó ní tó jùlọ ní tó ní síkọ̀ jùlọ yẹn hadisi mi ti wà ní sọ̀rọ̀ Bukhari àti bẹ́ẹ̀ pé eléyìí jẹ́ kí àwọn yìí pé èyí tó ń bẹ́ẹ̀ sọ yìí Muslim yẹn ni kò lálàáfíà tó wọ́n hẹ́lẹ́m ọ̀gọ́dọ̀ àwọn afábà yìí pé ọwọ́ méjèèjì ọ̀rọ̀ ó ń bẹ ní apá ọ̀tún rẹ̀ wọ́n lọ́wọ́ eléyìí nínú àwọn mọ́sálà tó ní ṣe pẹ̀lú ọwọ́ méjèèjì ọlọ́wọ́ ọba àlekèọ́lá òun náà ní eléyìí náà nígbà míì àtúnyẹ̀wò àwọn ènìyàn orúkọ gbogbo tá sọ yìí àwọn yẹn náà ń gbìyànjú àwọn kan náà ń gbìyànjú àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn kan náà ń bẹ lórí nítorí wọ́n pè ní ọwọ́ ọwọ́ kọ́ ló ń ṣe kọ́ ló ń jẹ́ kí lè rí àti kọ́ àwọn ẹ̀lú wa àti kọ́ wa. ṣùgbọ́n àwọn akẹ́kọ̀ọ́ ló sọ wípé a tọ́wọ́ tó ọwọ́ méjèèjì rílẹ̀ fún ọlọ́run ọba àlekè ọlá ó túmọ̀ pé àárí ah, ẹnì kankan tó ní ọwọ́ tó jẹ́ ẹ̀dọ̀ ọlọ́run lọ ṣé kìí ṣe pé a ti àtẹ̀síbì kìí ṣe pé a ti ọlọ́run jọ àwọn ẹ̀dá tí ó dá gbọ́dọ̀ wà ní wípé ìfi ọwọ́ méjèèjì nílẹ̀ fún ọlọ́run ọba àlekè ọlá subhanahu wa ta'ala kò túmọ̀ pa ń fi ọlọ́run jọ àwọn ẹ̀dá tó dá kí ló fà á torípé ọlọ́run ọba àlekè ọlá subhanahu wa ta'ala ó fi lé ilẹ̀ fúnra rẹ̀ náà kọ̀ hàn ni sunna nígbà Muhammad sallallahu alaihi wa sallam kó fi lé bẹ́ẹ̀ ni ìtìmọ̀ àrùsálàf àwọn àfáà ti kọjá lọ tí sí àwọn sàhábà wọ́n fi rí ìrìnlẹ̀ so fífẹ́ ilẹ̀ ni kò tún pa àfisẹ́ kí ni o àfi wé ọ̀kan náà àwọn ẹ̀dá tí ó dákó sílẹ̀ ma bákan náà ni a bá wo àwọn nǹkan wọ̀nyí dáadáa a pé làákà fi nǹkan yẹn lẹ̀ kéèyàn fúnra mọ nǹkan gan nítorí àfihàn àti kàmú wa òun náà ní kọ́lọ́wọ́ bá àdìkọ́lá fọ́ méjèèjì rẹ̀ fọ́lára rẹ̀ ọlọ́rẹ̀ sọ pé lẹ́yìn zaka nísìlẹ̀ kò ṣe o aláàtún lè fi irú kò sẹ́ni kankan tí a fi ṣe kí ni tá a fi jọ òun ẹni tó fẹ́rẹ̀ lẹ̀ fún wa ni. wọ́n á máa láàkì láàkà yìí náà fi ìkànnì rẹ̀ fún wa nípa wípé kò rọrùn ká fi ẹ̀dá ọlọ́run wé ọlọ́run tó dáa gbogbo nǹkan. kálọ̀ bákan náà yìí káfọ́ra máa nǹkan gan máa ń fi nǹkan rẹ̀ lẹ̀ fún yà lápèjúwe. ìta owó èyí lónìí tó báyìí lórí báyìí ló jẹ́ a máa rí nǹkan yẹn ni. ìta àrí àlè rẹ̀ báyìí nǹkan yẹn ṣe ní. àbúrò ọ̀rùn káwọn sọ pé báyìí nìkan yẹn nígbà táàrí nǹkan ọ̀hún lẹ́nu kó sì rúyẹ fún wa táàrí kàńtì kankan àlè òkú àkànní òṣèré. ọlọ́run ọba àlejò ọlá tó bá sọ kankan nípa àròyìn rẹ̀ pàtàkì lọ́dún tá a sọ lọ́wọ́ pé ọwọ́ ọlọ́run àárí tábàbá a àfijọ́ ọ̀kan nínú àwọn ẹ̀dá ọlọ́run bíi a mọ̀ wípé àwọn ẹ̀dá ọlọ́run ọba àlejò ọlá yàtọ̀ síra wọn lóríṣiríṣi ọwọ́ ẹ̀dá ó gbogbo àwọn lọ a lè fọwọ́ ẹranko owó dènìyàn dènìyàn fún ẹ̀rẹ́ tó ju ẹgbẹ́ gbogbo àwọn lọ káwọn tó wá ní títẹ ẹranko káwọn tó wá ní pé ká fi ọwọ́ àwọn màálù àbáwọn nǹkan míì ní ẹranko ní ká wíjẹ́ra ẹ̀gbọ́n kìíní ẹ̀dá kọ̀ọ̀kan ó yẹ kọ̀ síra wọn owó làwọn afọlọ́ ìlú jẹ gbogbo ẹ̀ àwọn ọlọ́wọ́ ọlọ́run jọ ti yàn ní àbálòjọ ti màálù àbálòjọ ti ti rà ó tún ọ̀gbẹ́ àyíní náà ní bàtà sì má ó sọ pé òfin ló fi lẹ̀ ní bẹ́ẹ̀ àlè sọ pé eléyìí ni ó ṣe kí ni òun jọ tó tó kù náà ní ká ṣe kí ni o ká fi ìrẹ̀fọ́ lọ́wọ́ bàálí tó ṣe kí ni bó ṣe fi rẹ̀ ilẹ̀ fún rẹ̀ ẹ̀rí àwọn mọ̀tẹ́sílá wal jahmiya wal ashaira khalafa ahali sunna wal jamaa fi isbaati yadi lillah àwọn yapa àwọn onísùnà o wọ́n yapa ahali sunna wal jamaa yapa wípé a àwọn ò gbàgbọ́ lóun yẹ o ká rinlẹ̀ ká méjèèjì rinlẹ̀ fún Ọlọ́run wọn làwọn ò bá ilé náà máa ń pè wọn ní ahalu tààkìyà wọn ní kí ló fà á wọn ní islam la yumkin an nusabita lillahi yadan haqiqa kò rọrùn ká fi ọwọ́ ọlọ́run pàápàá tó ọlọ́run lọ́wọ́ àwọn olùfilẹ̀ lọ́pọ̀ ọlọ́run bá lùmọ̀rọ́ dòbìlì yá dé amòrò màánà wíyì ntọ́lọ́wọ́ bá ní tọ́lọ́wọ́ bá àdìjọ láǹgbà lérò níbi ọ̀rọ̀ yẹn tọ́lọ́wọ́ bá lo yájú kò sí ju pé ẹ ń sọ pé ìtumọ̀ ni kì í ṣe àkíkọ̀ pé ọlọ́run lọ́wọ́ ọlọ́run kàlù kí ẹni màjá sí ni ìtumọ̀ ni kí yóò máa tú kò sí pé dàrẹ́tì gàgà pé ọ̀yìn ìyá gàgà ọlọ́run lọ́wọ́ kò sì ti yẹ bẹ́ẹ̀ wàlùmọ̀rọ̀ ti fèlè yá sí ànàìmá wọn ni ti ọlọ́run gbàlérò pẹ̀lú yá dùn táwọn ti sí òun náà ní kí lu nímọ̀ ọlọ́run jẹrọ ọlọ́run ẹ̀rí a ń torí pé nta àmàtí yàtù náà nínú lè gbógbà ní ó túmọ̀ sí àlẹ́ ìmá. ẹlẹ́kejì táwọn tó lè tu ọwọ́ ọlọ́run sí òun náà àlùkù wà lè á ná fi lọ́gá torí pé lọ́gá náà ní yàtù máa túmọ̀ sí ńgbà mí kí ni o kò wà. níbi eléyìí o a ìtàwọn tu ọwọ́ ọlọ́run sí lélẹ́yìí. wọ́n ní kílẹ̀ rí wọ́n làwọn lẹ́rù. wọ́n ní hadith bẹ́ẹ̀ nù sọ Bukhari hadith Nawas bin Sam'an wọ́n ní ọ̀rọ̀ yẹn ní ìbẹ̀ǹbẹ̀ tí anábì lu ọwọ́ kò túmọ̀ sí ọwọ́ mbẹ̀ wọ́n ní hadith wo ni wọ́n ní hadith nígbà tí wọ́n wọ́n bá àlejò ọlá tí ó bá rán ànábì Mùsá tó máa tó sọ̀kalẹ̀ padà sáyé tí dàjáde lu ayé lọ́wọ́ iṣẹ́ tí ànábì mú ànábì ní Ìsá sàkúrà alayhi salatu wa salam tí ó padà wá láyé pẹ́ńpẹ́ nínú ọ̀rọ̀ tí ànábì sọ ń jọ́yà nígbà tó ànábì fáwọn mùsùlùmí rò ànábì ní awha Allahu ila ọlọ́run ọba àdìkọ́lá tí ó ránṣẹ́ sí anabi Isa lásìkò yìí inni kọ́ni akharajtu ibadan li la yadani li ahadi bi qitalihi ọlọ́run ọkọ̀ fún anabi Isa níjọ́ náà báyìí pé èmi ọlọ́run ọba àdìkọ́lá akharajtu ibadi ibadan li. màá kó àwọn ẹrú kan jáde àwọn ẹ̀dá ọlọ́run tí èmi ọlọ́run ọba àdìgbẹ́gbẹ́ ni mo ní wọ́n èmi ni mo dá wọn láyà dá ní ìhàdè bíkítà yìí ẹ̀dá kan kò ní agbára àti bá wọn jà yàdá ni ìwúrà ìmárà àlùkò wà ẹ̀dá kan ò lágbára kò tí ẹ̀dá náà lórílẹ̀-èdè ìyọ̀rọ̀ ọba àdìgbẹ́gbẹ́ tó ní nǹkan àjà tó bóyá tó lè dojú kọ àwọn tá a yí wọ̀nyí níbi tí wọ́n lè dé níbi tí wọ́n sì burú dé ọlọ́run ní anábì ní ọlọ́run wọn sọ pé yóò mọ sọ fún anábì òun sáré pé fáhàrísì ìbáàdí ìlàtò ọyá kó àwọn èèyàn àwọn ẹrú mi tó kù lulẹ̀ kó wọn lọ sókè túwì wọ̀yẹ́ bọ̀ aṣọ́nùlọ́ ìyá júúdá wà máa jù ọlọ́run wa gbé àwọn ìyá júúdá ti máa júúdá dìde. àwọn tọ́lọ̀ wọn bá àdìkí ọlá ń tọ́ka títí ń sọ fún ànábì yìí sátá ànábì náà fún àwọn sàhábí ní ìrù náà àwọn ni ti máa jújà àwọn yìí kọjá ẹni tí èèyàn ti ń fún àwọn sàhábà ń rò pé ọlọ́run sọ fún ànábì yìí sá pé àwọn ilé yìí tí mo ń sọ yìí o láàyà dáàrin àhàdí bí kìtàlì ẹnì kò tó bẹ́ẹ̀ bá kò ní agbára rẹ̀ yàrá ni húná ìmára àlùkùwà wọ́n ní eléyìí ẹ̀rí ni fún àwọn pé yàrá ni húná kò túmọ̀ pé yàrá ọlọ́run ni kò túmọ̀ owó kò túmọ̀ ọwọ́ ntọ́ túmọ̀ láàyè ni kí ni o àlùkùwà alákọ̀ọ́kọ́ nù wọ́n ní wàá mọ̀ yàtọ̀ bí máa ná àdínní ìmá àtúndẹ̀yìn nípa pé ọwọ́ lè túmọ̀ sí ní ìmọ̀ ọlọ́run ìdára ọlọ́run wọ́n ní gbólóhùn yẹn òun ní gbólóhùn tí ẹni tí àwọn kùnrin ìṣúra níjọ́ tí àdébíà Muhammad sallallahu alayhi wa sallam ní ọdún kẹfà tó fẹ́ wọ̀lú Mẹ́kà tó fẹ́ ṣe umura. eléyìí ló fa sọlẹ́kù dèbíyà arákùnrin tí wọ́n ránjọ́ náà kò tí ì gba ìsìláàmù wọn pinnu ọ̀rọ̀ wọn ti bú ní Mas'ud ọ̀rọ̀ wọn ti nígbà tí ọ̀rọ̀ ànábì jọ ń sin ọ̀rọ̀ láàrin ara wọn abáàbí wọn fa ọ̀rọ̀ kan wíwà wá wá fún létí ìjọ náà báyìí wípé láwùlà yàtò káànà tìlákà índí lam àdìsíká bíhà la àjàbá tutù láwùlà yàtò káànà tìlákà índí gbólóhùn ayàtò láàyè níbi tí ìbá ṣe ń kó ní dáadáa ìdẹ́ra kan tí ń bẹ lọ́dọ̀ mi ìbá fún ọ létí ọ̀rọ̀ yìí wàyàtò hó náà wọ́n ní ìmáná àná ìmá. a tún wà wípé eléyìí náà. ìyá abdullahi yìí ó túmọ̀ sínú nàìjíríà fáwọn náà lẹ́yìn. wọ́n ní bẹ́ẹ̀ nínú gbọ́dọ̀ àwọn tí arákùnrin kan pè ní akọrin kan kan pè ní alimusanabbi ó ní wàkàmúlì zọlá ìndàkà mi yàdí tòhádìsù yàtẹ́ntẹ́kìsù. àwọn kan bẹ iná àwọn àwọn a pè ní na ni àwọn máa ń bọ iná. wọ́n ń alimanewiya àdìọ́kàn tí wọ́n ní wípé òru ló máa mú dáadáa wá pé òru ní máa ń sekí ni òru ní máa mú aburú wá pé òru ló òru ló máa ń dá aburú ọ̀sán ní máa ń dá dáadáa gbogbo ọdún tẹ̀lé ti ṣẹlẹ̀ yẹ òru ló dá pé òru ní ó ṣẹ̀dá aburú. ọ̀sán ló tẹ̀ dáadáa olóyún kí arákùnrin wa kọ̀ọ̀rọ̀ yín pé wàkámọ́ lísọ̀ láàrin lẹ́yìn ẹ̀ńdàkàyàdún mélòó mélòó lọdọ ọ̀rẹ́ ọlọ́run tó jásí pé dáadáa bẹ́ńbẹ́ níma bẹ́ńbẹ́ níma rẹ̀ bẹ́ńbẹ́ tí ń sí pé àwọn ará tá a sọ yìí ni ń pa dáadáa so owó dá aburú kan wọ́n ní gbogbo eléyìí ó jẹ́ ká mọ̀ wípé nímọ̀ ọlọ́run yàgbé ọlọ́run ó lè tọ́ka sí alikuwa àbí tùmọ̀ táwọn fún alikuwa àbí wà ní ìmá ẹ̀rí bákan náà ni wọ́n ní ìdíbà àwọn tó mú wa ní sọ́tún náhàlú ọlọ́run ìgbàlá tẹ́lẹ̀ bú lè láyé àmì àmì sáà fi ẹ má gbé àpèjúwe kalẹ̀ fún ọlọ́run má gbé àpèjúwe kalẹ̀ fún ọlọ́run táwọn wọ̀rọ̀ tí wọ́n mú wa èsì tí àwọn àwọn sálà sálì àwọn afá dáadáa tí wọ́n fún àwọn wọ̀nyí òun náà ní pé yàgò ọlọ́run kò lè túmọ̀ sí kó wà àti kó túmọ̀ sí nìyíma pàtàkì jùlọ láti fi àwọn nǹkan yẹn lẹ̀ níbi àwọn àyà mi kọ̀ọ̀kan tó sọ fún wa ọwọ́ ọlọ́run ọba àlékè ọlá nínú àwọn àyà nínú àwọn àyà tá a kà yìí kò túmọ̀ sí ta pè ní agbára àbí ìdẹ̀ra torípò ti yàtọ̀ sí èyí tí ó hàn tá a mọ̀ tá a ti yàtọ̀ sí wàlá tó sọ ẹ ìgbà àmọ́ yàgò sí náà ní kí ni o ọwọ́ ọmọnìkan mọ̀ká àlefàlè zọ́ọ́hẹ́ láti wàhùwà mọ̀rọ̀ dúdú ìlà bìtẹ̀lì gbọ́dọ̀ gbogbo ohun ti yàtọ̀ fún nti mo jẹ lọ́ọ̀yì gangan ni a máa tàwa mo tó yapa táwọn tí ń ta létí pé kìíní ìzọ yìí yàtọ̀ ṣe wá táwọn yẹn ti mọ sí náà rí táàbà tu ní yàtọ̀ sí tó láti nìkan mẹ́rin wa yálà nílá kò hánì ni o abúlọ́wà nàgbà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tí o bá sẹ́yìn á dà fún pé kìíní yẹ kò rí bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ nù ẹlẹ́kẹ̀ẹ́jì títú ní pé kó wà sí ní màní àwọn olùmọ́sẹ́ká mọ̀ wípé anna ọmọ káàdìkú lè ìjìmá ìsálà ó yàtọ̀ ó yapa àwọn tí àwọn sálàkù dórí lórí tí wọ́n sì ní ìpanupọ̀ lórí ẹ̀ ìpanupọ̀ àwọn tí wọ́n fẹ́ ni pé ìròyìn èròǹgbọ ọlọ́run lórí yàtọ̀ tí a sọ yìí ó jẹ́ mọ̀jẹ́ yàtọ̀ lè àti bọ́lá ọ̀sẹ̀ kéyìn o orí ọwọ́ gangan ni ǹjẹ́ tí a bá wá ara àwọn èèyàn tó bá gbóná nù wọn kọ́ tábà ní ọmọ ìyá tó wọn náà níhìn ó dà tani hàtìlì kẹlìmà wàhídàtàn ní abubakiri àwọn ọmọràn àwọn usman àwọn aliyin. يقولون ان المراد بيد الله حقيقه. أنت بري bẹ́ẹ̀ kó sì gbọ́dọ̀ máa ń gbọ́dọ̀ wá ẹni tí wọ́n pè lórí súnà nǹkan ti gbọ́dọ̀ máa lè ṣe gbọ́dọ̀ gbé ó gbọ́dọ̀ máa ṣe rẹ̀ gbogbo wa ni. ẹ má bẹ̀rẹ̀ wá pé ọ̀dà nígbà tá ẹ ní àwọn olù àwọn sábàbù sọ bẹ́ẹ̀ sọ̀jà ájú ọ̀dà tí wà ní ẹnìkan ẹnìkan ṣoṣo nínú gbọ́dọ̀ àbákì tó bá sọ rẹ̀ pé yàgò wá yàgò hakíkà ó yẹ mọ́ wá àbúgbọ́dọ̀ Umaru ni àbúgbọ́dọ̀ Usmanu ni àbúgbọ́dọ̀ kí la fi lóṣù tó pé àwọn òfẹ́ pa láti ẹbí tún ní jáde wọn ò sì gbà pé tọ̀rọ̀ àwọn sọ́kà níbi fi léwà ní ara rùn hadith àti Kùránì ti ní àgbàpé ẹ̀rí àméjèèjì àmọ́ àwọn tún sí kúwà èyí tún sí kíníyà o ìyá tó lè hàkí kọ̀kọ́rọ̀ gbẹdá lọ́wọ́ ni kódà àwọn táwọn fẹ́ àwọn sálà ó dá ẹni kúrò bàbá kíkà wá ẹmu ti umaru wa ẹmu tiripa ilé ẹ̀ma láàmà sọ wípé àtàmọ́ sọ́kùbìlì kìtàbí wà sunna àlà fáhàmì sálàfì umma. ìrẹ̀ ẹni gbọ́dọ̀ tó àtúntà wa bóyá àgbàkiri bóyá umaru ni bóyá ali ni bóyá sùmánù ni àti gbogbo abẹ́ ni. gbọ́dọ̀ káwọn ló sọ fún ara wípé ìwọ náà tẹ̀síìlì kẹlìmán wàhídàtì عن ابي بكر او عمر او عثمان او علي أو غيره من الصحابة والتابعين والأئمة من بعده يقولون إن المراد باليد القوة أو الإيمان kò sí wàhálà ìbéèrè náà béèrè lágbára fi dá ìbéèrè lọ́dọ̀ tiẹ̀ náà padà wípé torípé béèrè máa ń gbá ń gbà mí béèrè kátó padà fi béèrè nàìjíríà yorùbá bá wọn pé ọba béèrè kan lọ́wọ́ rẹ̀ ah kẹ́lẹ́ bá fi béèrè dáhùn béèrè lọ́dọ̀ ìyẹn wọn fi béèrè dáhùn béèrè ó bẹ̀rẹ̀ sẹ̀yà bẹ́ẹ̀ lápòjú ìjọba nàìjíríà muhammad sọ̀rọ̀ sọ báwọn sábà wípé wọ́n fi bóde àdékùn mùsàdàkọ̀ ẹnì kọ̀ọ̀kan yìí tẹ́ ẹ bá súnmọ́ obìnrin ní tẹ́ fìdígbòdì ìjọsìn ní fún yìí ìbádà ni gbọ́dọ̀ wọn sábà jọ́nà ni pé a ya Rasulullah àyà àti àádúnà sàwátà wọ̀yà kúnnà lẹ́wọ́njẹ́ àmọ́ gbádùn mà ní ìrẹ́ ànábì. ṣé bẹ́ẹ̀ wọ́n bá bá lọ́wọ́ máa ń gbé ẹgbẹ́ wájú ẹ̀jẹ̀ pẹ̀lẹ́sẹ̀ yóò máa wọn náà wá fi jíjẹ parí ó bá dàrú pé lọ́wọ́ wọ́tà á fìlhàrọ́ àkáàna àlẹ́ ìrìnsì ṣé tó bá gbé síbi tí ó tí ó jẹ́ tọ́ tó jẹ́ gbé wọ̀ tí ó máa lẹ́sẹ̀ àbí òrìlẹ́sẹ̀ ẹ̀ pé dáǹtì padà wá ń dùn. sọ́gbà mi yẹn lè béèrè kì béèrè béèrè kò túmọ̀ pé yóò lẹ́fọ̀ bí kọ̀ǹdíṣẹ̀ bá wàrà ń tiẹ̀ bí ló wàrà ń tiẹ̀ rìbá àbá wa ẹ̀yin ẹ múrọ̀ wá ẹ mú gbólóhùn sàbẹ̀ kan wá tó tú yádù sí kí ni o pé yádù hakíkà ni ẹ̀yin ẹ̀ náà ẹ̀yin náà ẹ mú gbólóhùn sàbẹ̀ kan wá ẹ mú gbólóhùn sàbẹ̀ kan wá ẹ mú gbólóhùn àwọn tó tó tẹ̀lé wa gbogbo àyímọ̀ ni tó sọ fún wa gbá màmá ní kí ni o pé sáfì yín ni o tó wá ní yádù ọlọ́run ọba àdìkọ́ náà bìmọ̀ ara àlùkò wa àwọn èèyàn kíláà yìí fọlá yẹ ọ̀rọ̀ wà jáde lábẹ́rẹ̀ kílọ̀ tó jáde lábẹ́rẹ̀ náà ni pé pàlọ́kánà ìdá òmáàna ìkáàlì gọ́ọ̀bì òdùbá tẹ́lẹ́pẹ́ ń bẹ lọ́dọ̀ àwọn sàhábé àtàwọn tábìín àwọn tábì tábìín àwọn àhímà tó bá jẹ́ pé gbóló ìyẹn ń bẹ lọ́dọ̀ wọn tó yàtọ̀ fún máàna tí ò bá sọ wọn ò bá sọ ni wọn bá gbà wá látọ̀dọ̀ wa. fẹlẹ́mà lẹ́mi ẹ̀kọ́lù nàbí yìí lọ́kùnkà tí ti sọ yóò máa túmọ̀ sí wípé ẹnna o àpàdó ìzọ́hìrì lápsì wájúmọ́ o àlè yìí ó túmọ̀ pé gbólóhùn tó kílíà yẹ tó jẹ́ sọ yìí àlàó náà gbà eléyìí wọn ní kí wọn ní ni bẹ́ẹ̀ ni kò bá sọ ni kò sọ ni kò bá sọ báwọn sọ. àwọn báàgì tẹ̀lé wọn àwọn mọ́tò tó tún tẹ̀lé wọn á báyẹn kan ò bá sọlẹ̀ kó sọ pé lóò yáàdù ìyá òun tí o ti mọ̀ sínú. àbáwí kọ́ ìdà tí ó bẹ̀rẹ̀ náà ni wípé àbáni kọ́ ìdà tí ó bẹ̀rẹ̀ ni pé ìnáwó ìdá lànàkìlà hàn sàhábà máa yóò ká àdékù sọ́hìrì kìtàbí wa súnà tá a bá ti gbà ó yàtọ̀ sí ní tó kí alákùránì àti sunna ní fa iná wo láyà kò lóun bìtẹ̀wá ní tí o mọ̀ sílẹ̀ àti wàtí wọn ò sọ nǹkan ní ìtọ́jà tó fún táwa náà sọnù. lè anẹ́wò alẹ́dínà nazala alukur'ana bí lọ́gàtì yìí èdè wọn ní alukur'ani sọ̀kalẹ̀ wàhátọ́bùkún nàbí yìí sallallahu alayhi wa bí lọ́gàtì yìí. anábì tí ń bá wọn sọ̀rọ̀ èdè wọn ló ń lò jọ́nà tí ń bá wọn sọ̀rọ̀. fàlàbùdà àyẹ̀kọ́ àmúlẹ̀kìtà أن يفهم الكتاب والسنة على ظاهرهما nígbà tí wọ́n ṣe gbọ́ yín náà ni bí àgbọn ìgbé wa náà ni á ó túmọ̀ wípé bó ṣe wà náà nìyẹn lókun ìgbà tí wọn ò ti mú nítorí apá wa wáyé yálà apá wọn ń kọ́ yíra wípé aláhásùn bàkọ́ mànkànà àlà mànkànà kọ́ yíra ní ọ̀ṣun aláhásùn bàkọ́ mànkànà àlà mànkànà ìpínlẹ̀ yóò máa bẹ lórí táwọn ẹni àkọ́kọ́ ń bẹ lókùgbà táwọn àrẹ́rì kan tí ó dàdà ló dé bí wọ́n ṣe ṣe kọ́ bàbá bàbá yìí ó tún bá tètè lẹ́yìn yẹkúrò ń bẹ̀ nìyẹn so ìpínlẹ̀ yìí ó lè yẹ kúrò lókùgbà táwọn àtìrẹ́ yìí gbàtà àrẹ́rì lọ́dọ̀ àwọn sàhábà àlọ́dọ̀ àwọn tàbíyìn àlọ́dọ̀ àwọn tàbí tàbíyìn àwọn mẹ́tẹ̀ẹ̀ta ilé alẹ́ àwọn àsìkò tó dáa tí wọ́n táwọn èèyàn wáyé àwọn tí ó sì dáa jù ní wọ́n iná nìyẹn tá a bá rí torí lórí àwọn àyímọ̀ mi náà rí bá a rí ìdá gbólóhùn tí wọ́n sọ yẹ kí yóò máa jẹ́ o ajẹ́pá gbàdánù nìyẹn ìlà tó wà bẹ́ẹ̀ yìí rẹ̀ lókù tó jẹ́ kí náà wọn kan tí a kò fún wọn ní èsì nígbà tí wọ́n wá gbé irú gbólóhùn báyìí wá kádàdúrà yìí tọ́ wọ́n ní àyè nìyẹn á dàdúró ó dẹ̀ wá káfẹ́ parí rẹ̀ mú sí pọ̀ díẹ̀ so a ti continue inshallah yẹ nípa ọ̀nà wo òun ni a máa fi fún àwọn oníbídíà lésì lórí yàdùnlá àkẹ́kọ̀ọ́ ṣé ọwọ́ ọlọ́run òdodo ni tí ń ṣe pàápàá ọwọ́ rẹ̀ ni àbí kìí ṣe bẹ́ẹ̀. àtàwọn nǹkan mìíràn tó pé kìsọ yàtọ̀ tẹ́lẹ̀ ìrìn ilé kan wúlò fún àwọn ọ̀nà tá a pín fún wọn lésì yẹn ni àwọn àfáà tó máa ń sọ ilé yìí lọ́tọ̀ wípé kálíf mọ̀ wípé nǹkan yìí ni gbólóhùn tó pé tí wọ́n mú wá ń gbélé nítorí ti pẹ̀lú gbogbo sífà ọlọ́run ọba àlekè ọlá ni lókùnbà táwọn sàábẹ́ ò bá ti lè sọ wípé wọn ò yapa ni tí ó tú ní tí zọ ìlú tú wá káà lè yapa rẹ̀ náà bẹ́ẹ̀ bá yapa rẹ̀ yapa lẹ́yìn mi ni pẹ̀lú pé aṣọ pé kápá kùránì yé ni àti súnà níbi Muhammad pẹ̀lú fáwọn sálàfí alihumma sàmbẹ́rẹ́ ọba àlekè ọlá subhanahu wa ta'ala kò mọ́sá sí dáadáa alámọ̀ràn náà وارنا لبات الله ذبات الله والسكونة النابة اجنابة وصلى الله على محمد وعلى اله وصحابه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت واستغفرك السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته